105.9 FM. Professionalism nurtured by experience. You're still listening to Fresh 105.9 FM. Please listen to this announcement. The American University Cyprus invites interested candidates to scholarship screening and on sport admission for 2021-22 academic session. Interested candidates should come with their credentials and students with awaiting results can also come. Applicants who come with their sponsors would be given priority. Venue is UI Consultancy Services, University of Ibadan campus. Date Wednesday 21st and Thursday 22nd July 2021. Time 10 a.m. to 5 p.m. daily. Requirements include WIEC, NECO, GCE, and awaiting results can apply. The American University Cyprus is the best university in Europe with affordable tuition fees. Come and meet the university officials. For further information, call 070 3857 3487

Kunle Ade Homes is hiring full-time marketers with minimum qualification of national diploma and an admin manager with three years experience. Salary is very attractive plus commission on every sale. Interested applicants should please call 090 2157 7059 or 081 6968 9666 and you can visit our head office at 82 Brick House, MKO Abiola Way, Bring Road, Ibadan. Thank you. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. èèyàn ní lówó lọ́wọ́ kọ́kàn rẹ̀ ọmọ fàṣibí tọ́da láti jẹ tàbí láti mu jíjẹ mímu ìrọ̀rùn ló bá dé ní bliss farm kitchen and bar tó kalẹ̀ sí sawa garage ọlọ́nsogo ìbàdàn fẹlifẹli lóúnjẹ ń gbóná fẹlifẹli ní bliss farm kitchen and bar jollof rice títókì rẹ̀ ń dùn yùngbà bí àdó fried rice pounded yam ìyẹn lọ̀dẹ́lọ̀dẹ́ tó kúnná bí etí pẹ̀lú ọbẹ̀ tó fresh òun èròjà ẹja ẹran bọ̀kọ̀tọ̀ àsáró ẹlẹ́dẹ̀ àsun barbecue fish tó lóyún tomato dòdò àtàlùbọ́sà pepper soup aláta suẹ́suẹ́ mọ fẹ́ ṣe fàájì níbẹ̀ fún jíjẹ mímu àtẹ̀rẹ̀ ìdárayá bó sì wọ́ tọ́fẹ́ rà lára for office and home delivery delivery ayé rẹ wá búrẹ́dì tó fresh pẹ̀lú mọ́tótó pẹ̀lú snacks tẹ́rọ̀jà rẹ̀ pé tí wọ́n ń pèsè ní bliss farm kitchen and bar lẹ́yìn iṣẹ́ òòjọ́ jayórí rẹ̀ ní bliss farm kitchen and bar pẹ̀lú ọtí tó tutù dódódó bí omi àmù office and home delivery ayé rẹ̀ ń bẹ fún ìdárayá o board games snooker pẹ̀lú standby dj hype man tó ń ṣẹ̀dá orin tó bára jọ gbogbo ọjọ́ fridays and sundays ní night club car wash is available pé zero nine zero two six three four two one seven three zero nine zero two six three four two one seven three ní bliss jẹ́ jayé ìgbádùn ní samuel garage ọlọ́runṣogo ìbàdàn. Trophy Extra Special Band is back, and this season is packed with more extra special goodness. 10 million naira, brand new equipment, and bragging rights are all for grabs this season. Ever since I left you, girl, it's like I fell off. Tune in to MTV Base Channel 322, Africa Magic Showcase Channel 151, and Africa Magic Urban Channel 153 every Saturday at 7 p.m. Trophy Extra Special. Special Band is brought to you by Trophy Extra Special Stout. my husband the nurse tell me for hospital today say he day good make i rest after this picking before i carry another belly. my friend baba junior talk the same thing o oh. say e no good for woman to dey born born like that him talk say na family planning him and his madam they do to make gap day between their picking. family planning. dat na wetin the nurse call am e say many ways dey to do this family planning and anyone wey i choose e dey safe and e dey work wella say dem go give me correct advice before i go choose the one wey go fit my body. family planning dey safe and na ogbonge way to space your pikin and to helep make sure say surprise belle no shele to collect informate wey dey confidential with better advice about family planning make you call this number free of charge zero zero eight zero zero 22252 and you fit waka visit any hospital wey get the green dot logo. This message na from the Federal Ministry of Health and Maristops Nigeria with support from the government of Denmark. àsìkò tó láti fọpẹ́ fọlọ́pẹ́ àsìkò tó láti fúnni fúnni ìgbà ti dé fáwọn tó dá mọ́ lára yóò yí ọ̀rẹ́ bò wọ́n gbé ẹgbàá yìí. off by. husband at the hospital today. The nurse said it would be good for me to rest after this baby before having another pregnancy. She said it will allow my body to heal and recover fully. My friend Baba Junior said the same thing to me the other day. He even told me they are using family planning for childbirth spacing and to prevent unplanned pregnancy. Yes, family planning that is what the nurse called it. She said there are different methods of family planning to choose from, and that any one I choose is safe and effective, and that I can get pregnant again anytime we decide to. She even said they will give me counseling on all the methods before I make my choice. Family planning is a safe and effective way for childbirth spacing and to prevent unplanned pregnancies. For confidential information and counseling on pregnancy planning, call the toll free contact center on 080 or visit any hospital with a green dot logo to take up a method. This message is brought to you by the Federal Ministry of Health and Mary Stopes Nigeria with support from the Danish government. Fresh FM ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà àbá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ní tòótọ́ kì í ṣe tẹni tó fẹ́ kì í ṣe tẹni tó ń sáré ṣùgbọ́n fún ọlọ́run tó ń ṣàánú àánú yẹn lèmi àti ẹ rí gbà lẹ́nu ògo ni fún ọlọ́run yẹn lókè ọ̀run. wákàtí kan pẹ̀lú ọlọ́run pásítọ̀ ṣe oyèwùsì náà dẹ̀ wà nù mọ́tò ọlọ́run ló ń wà wá lọ. gbogbo ẹ̀yin tẹ́ ẹ tún mi lórí Facebook ẹ ṣé ẹ ṣé torí mo ṣáà àsẹ̀yìndè àsẹ̀yìndè gbogbo wa náà ó gbẹ̀yìn arúgbó wa mo yìí ń bọ̀ lórí ìyẹn kí n nípa àánú ìrìn àjò náà ti bẹ̀rẹ̀ láti Fresh FM Adó ohun mo ṣe máa ń sọ pé olúwa ò mà ṣe o títí dé Abẹ́òkúta ká tó wá darí ẹ̀ wálé ní àṣálẹ́ yìí mo kí màmá mi wòlé ọlọ́run ajínrere Dr. Bọ́lá Ààrẹ agbára yẹn sì wà síbẹ̀. Si àwọn lájọ rin ìrìn àjò yẹn. màmá dẹ̀ ti gbàdúrà fún mi àdúrà tó gbà náà èmi náà gbà fún yín torí ńgbà tó wọnú àdúrà yẹn lọ ní Fresh FM Abẹ́òkúta mo rí i pé àdúrà ni ìfàmì òórùn yẹn téèyàn fi ń relevant màmá relevant nígbà bàbá àpòstélì Joseph àwọn babaọlá màmá bọ́lá ààrẹ relevant nígbà bàbá àbíyè lẹ́dẹ bẹ́ẹ̀ ni wọ́n ṣe relevant káàkiri ní gbogbo ibi títí tí dìísìn mo rírò àpẹẹrẹ wọn nu bíbélì Dáníẹ́lì ni mo rí tó jẹ́ pọ́kọ̀ ń lo gbogbo àwọn ọba yẹn ó tún ń lo gbogbo àwọn ọba yẹn ìyàwó ọba kan lọ sọ pé ẹnìkan wà nínú ìlú yìí o tó jẹ́ pé òun ló gba àwọn bàbá rẹ̀ ń gbà tó lálàá mo wá gbàdúrà fẹ́yìn náà ìfàmì òyàn tẹ́ fi máa bá gbà mú ní gbogbo ìgbà lórúkọ Jésù Olúwa kó dálé yín lórí. àlejò mi ìránṣẹ́ Ọlọ́run Joel Adesina láti Christ Art Ministry ìmàlẹ́ ń falàfíà àwọn náà ló máa gbàdúrà fún wa ká tó wọnú ìrìn àjò tá a fẹ́ rìn lọ tó bá ti wá gbàdúrà fún wa tán gẹ́gẹ́ bí mo ṣe sọ pé parí oṣù yìí ni màá máa gbé olórin kọ̀ọ̀kan wá màá kọ́ lò bí ìṣẹ́jú bíi márùn-ún àti díẹ̀ pẹ̀lú olórin ẹ̀mí tó wà níwájú mi a wà lọ gbọ́ sítórì wọn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò láti ìdílé bóyá ká ní ẹjẹ́ àfẹ̀ǹkan sọ pé ìdílé abọ̀rìṣà bí ọlọ́run wá ṣe gbà wọ́n àti gbogbo ìrírí wọn. agbanilágbàtàn kù sì ń gbààyàn títí tí dọ̀la. ṣùgbọ́n ká tó lọ gbàdúrà ẹ jẹ́ àdọ́dọ̀ dáre power of praise orúkọ ńlá. ibi tí gbogbo agbára tó sọ̀kalẹ̀ sí nìyẹn nínú orúkọ Jésù ó yá bàbá Joel Adesina mo fẹ́ kẹ́ súre fún àwọn èèyàn. orúkọ Jésù. àmín. ipa tó borí ayé agbára tó ju gbogbo agbára lọ ẹni tí ń ṣe Jèhófà àti olùgbàlà wa àgbẹ̀ ọ̀gá ní àṣálẹ̀ olùwàgbà ọ̀pẹ wa. àmín. gbogbo ènìyàn tó ń gbọ́ wa nínú ilé àti àwa tá a jọ wà nínú kulu yìí òjò àánú ọlọ́run tí kì í dá àdàlẹ́ yín lọ. àmín. nítorí tí ẹ fi àkókò yín sílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ náà èyí tí olúwa rán sí ní wákàtí mo gbàdúrà òróró àánú àti ìtura àdàlẹ́ yín lórí. àmín olúwa kó bẹ̀ wá wò. àmín. bí a ti lọ nínú ètò yìí olúwa jẹ́rìí ara rẹ̀. àmín. ikọ̀ rẹ tó ń lo olúwa kún un lágbára. àmín. iléeṣẹ́ yìí olúwa ró wọn lágbára. àmín. gbogbo wa lápapọ̀ ká dẹni ìbùkún. àmín. ògo fún orúkọ rẹ. hallelujah. jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. Pastor Joel Adesina láti Christ Heart Ministry Malin Falafia Tribune Road Moyimbo. Oh àdáwà with God tó ti dé sẹ́. òun oníwàásù làwọn fẹ́ gbọ́. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are already a ti ṣe tán. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are already a ti ṣe tán ìjọ mo gbọ́gbọ́ tí mo kọ́kọ́ gbọ́ pásítọ̀ Tòsálò mo la màrógo kò sí ní táwọn èèyàn pera wọn àṣetòsìn alọ́ lọ́tọ́ di Tòsálò pé pásítọ̀ Tòsálò ṣètú wa jẹ́ ó yẹ kí àwọn èèyàn wa nílé pásítọ̀ tó sìn alọ́. kábíyèsí elédùmarè ọba àpéjọbọ ọba àpésìn olórí ayé paríparí ọlá kìkì ògo tó ń gbé òní ògo ọba tó fi ògo bora orúkọ tèmi ni Tósìn Alọ́ tí gbogbo èèyàn mọ̀ sí Tosalo. ṣé orin ewì lẹ́ ń kọ torí ewì náà orin ni torí mo rí pé ọwọ́ ewì òun lẹ gbé wọlé. ẹ mo kọ̀kọ́ kọ́ fìyẹn kí ọba àwọn ọba torí pé ó tóbi ju bí mo ṣe lérò lọ. Ah, ó dà ó yẹ wá fi orin kan láti káwọn èèyàn ti mọ̀ pé olórin ló wà nù stúdíò akéwì náà orin ni orin lórin ewì o káwọn èèyàn lè mọ̀ pé ó tún wà ń bẹ̀ ju orin ewì gan lọ. bímbògùn yan tó fẹ́lẹ́ bí mo túrò ká bí mo gún yán tó fẹ́lẹ́ bí mo túró ka ọlọ́run mi kò mà ní jẹ́ kíkì dá ọpẹ́ mi ni ọlọ́run mi kò mà ní jẹ́ kíkì dá ọpẹ́ mi ni yóò máa béèrè gbogbo ẹni bá wà láyé ó yẹ kó yin bàbá gbogbo ẹni bá mọ rírì oore ọlọ́run o mòmòrè mòmòrè tólùgbàlà ṣe láyé mi. mumure mumure tọba more tọ́ba ògo ṣe lórí mi mo more bí mo gún yán tó fẹ́lẹ́ bí mo túró ká bí mo gún yán tó fẹ́lẹ́ bí mo túró ká ọlọ́run mi kò mà ní jẹ́ kìkì dá ọpẹ́ mi ni ọlọ́run mi kò mà ní jẹ́ kìkì dá ọpẹ́ mi ni yóò máa béèrè. ó ti dá a bá ń ná. yàn tó fẹ́lẹ́ bí mo túró ká ìbòkun yàn tó fẹ́lẹ́ bí mo túró ká ọlọ́run mi kò máa ní jẹ́ kíkí dá ọpẹ́ ni ọlọ́run mi kò máa ní jẹ́ kíkí dá ọpẹ́ mi ni yóò máa béèrè bí mo kú yọ o. ìbòkun yàn tó fẹ́lẹ́ mo túró ká ìbòkun yàn tó fẹ́lẹ́ mo túró ká. mo nígbàgbọ́ pé orin yín náà là ń play lọ́wọ́ yẹn. bẹ́ẹ̀ ni sà. bó lẹ́yìn ṣe ń gba orin sójú oorun àbójú àlá. ah kò sí ibi tí mo wà tí mi ti lè gba orin mo lè máa ṣiṣẹ́ lọ́wọ́ kí inspiration yẹn wá mo dẹ̀ lè wà ní church kí ọ kí n má ṣe rehearsal kí inspiration yẹn wá so. ìjẹ́ kékeré dáhùn rè ni yóò máa béèrè. ẹ má bínú fún ibi tí mo lọ yìí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ tó ní ìpèníjà ní ìkan lára àgọ́ ara ẹ̀ báwo lẹ ṣe ń kó pẹ̀lú iṣẹ́ orin yíyin ọlọ́run báwo lẹ ṣe ń kó. Ah, ọlọ́run ló ń ràn mí lọ́wọ́ sá ah, ọlọ́run ló ń ràn mí lọ́wọ́. tó bá pè yín pé olórin báyìí tẹ́ ẹ bá jáde àwọn èèyàn ò ní máa wò ó pé kí ló fẹ́ sọ. bẹ́ẹ̀ ni sà ó máa ń rí bẹ́ẹ̀ olóòtú ṣùgbọ́n nígbà tẹ́ bá wá jùlẹ̀ tóró ti ṣe mí rí níjọ́ tí mo pàdé yín ní ibi program kan ó ti ṣe mí rí mo ṣáà wò ó pé tọ́tù wá pè yín pásítọ̀ tó sálòmù oríṣiríṣi láàrì bọ́ngbà tí mo wá gbọ́ ohun tí ọlọ́run gbìn sí yín lọ́kàn mo rí i pé nítòótọ́ ẹ̀mí ọlọ́run ó wà ní inú yín àkókò tí mo fẹ́ lò pẹ̀lú yín kò ní fẹ́ jù báyìí lọ ṣùgbọ́n ẹ jẹ́ n béèrè béèrè méjì nítorí pé ojoojúmọ́ là ń gbọ́ orin yín ní Fresh FM ọ̀pọ̀lọpọ̀ òòrá ṣùgbọ́n ó ti mọ orin yẹn tí wọ́n máa bá yín kọ ìgbà oní rẹ́kọ̀dì tẹ̀ ṣe yẹn jáde. ọdún tó kọjá ló jáde ọdún tó kọjá ló jáde bẹ́ẹ̀ni December kí ni àkórí ẹ̀. kìkìdá ọpẹ́. kìkìdá ọpẹ́ bẹ́ẹ̀ni sá ṣé single ni àbí album ni complete album. album ni na three track. complete album. yes sir. so táwọn èèyàn bá fẹ́ ṣe lè fi nọ́mbà yín lẹ̀. bẹ́ẹ̀ni sá. so wọ́n á pè yín tó bá fẹ́ ẹ̀yin náà máa ṣeré ìtàlẹ̀ kọ̀ọ̀kan o bóyá wedding birthday bẹ́ẹ̀ni sá àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ pè yín sí sọ́jí. bẹ́ẹ̀ni sá àwọn available sá ẹ wà available. bẹ́ẹ̀ni sá. ó yẹ fi nọ́mbà yín lẹ̀. yes sir ah, nọ́mbà mi tí wọ́n lè pè mí sí zero eight zero. zero eight zero. six two. six two. three seven. three seven. five one. five one. three six. three six lẹ́ǹkan sí. zero eight zero. zero eight zero. six two. six two. three seven. three seven. five one. five one. three six and our with God tó ti dé. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. And our with God tó ti dé sẹ́. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already ready, a ti ṣe tán kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. mo kí gbogbo ẹ̀yin ará ilé pé ẹ káàbọ̀ padà wákàtí kan pẹ̀lú ọlọ́run pásítọ̀ ṣeun oyèwùsì ẹ̀yin tá ẹ wà pẹ̀lú wa lórí facebook mo fẹ́ kẹ́ ẹ láìkẹ́ kẹ́ ẹ dẹ̀ ṣí àyè ó wù mí ká rin ìrìn àjò yẹn ká dẹ̀ parí ẹ̀ lẹ́yìn ṣùgbọ́n ẹ já gbìyànjú ẹ̀ tá a bá wá parí ẹ̀ á gbé sí ọ̀sẹ̀ tó ń bọ̀ gbogbo ẹni tẹ́ ń pè mí pé nípa ìtàn bàbá Archbishop Benson ní Dauza ẹ ẹ fún mi ní ọ̀sẹ̀ kan sí. mo ń tẹ àwọn bọ́tì nǹkan tí mo fẹ́ fi gba àwọn information nǹkan tí mo fẹ́ fi kún tọwọ́ mi. ẹ dẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá ti lè gbọ́ ní Fresh FM confam ni so mo fẹ́ kó kún dáadáa nítorí àwọn èèyàn sọ ẹ lẹ́ẹ̀ máa sọ bí a ṣe gba ìránṣẹ́ Ọlọ́run náà sókè. Baba, Pastor joel adesina ẹ kí àwọn èèyàn wa nílé. ògo ni fún olúwa ní òkè ọ̀run. hallelujah. Uh, mo kí gbogbo olùgbọ́ mi àti gbogbo àwọn ènìyàn tó ń gbọ́ wa nínú ilé mo sì gbàládùra wípé ọwọ́ àánú ìgbàlà tó gbà mí tó ń gba gbogbo ènìyàn yóò gba gbogbo wa. Christ Art Ministries tó wà ní màlẹ́ ń falàfíà ṣé chọ́ọ̀chì ni àbí bó o bọ̀ ẹ máa sọ pé ṣe bí mo rí ministry nbẹ ṣé ẹ̀yin ò ní church àbí báwo ló ṣe jẹ́. ògo ni fún ẹni tí ń rán ni tí sì ń dúró ti ni ọ̀rọ̀ orúkọ Christ Heart Ministry ó dàbí ẹ jẹ́ kí n wí pé ohun tí Olúwa fi rán mi gangan sí gbogbo ayé pé máa sọ ọkàn mi fún gbogbo ènìyàn outreach name ni. máa sọ ọkàn mi so ẹ ní ìjọ ẹ ní church ògo ni fún Jésù èmi náà ti yà sí ọ̀nà ìjọ nígbà kan rí hmm. ṣe mọ̀ pé ńgbà mìíràn wà ká tó débi tá à ń lọ á débi tá à lọ hmm. ọ̀pọ̀ dẹ̀rẹ̀ nínú iṣẹ́ olúwa ìgbà míì a máa ń ṣìnà tó dẹ̀ jẹ́ pé ìsínwé ẹ̀mí ni nígbà mìíràn. ìsínwé ẹ̀mí hmm. so kì í ṣe gbogbo èèyàn la rán láti dá ìjọ sílẹ̀ gbogbo ènìyàn kọ́. ṣé kìí ṣe pé bóyá ẹ dájọ́ yẹn sílẹ̀ kò work ẹ ẹ pé ẹ ṣe program ẹ rí èèyàn ẹ rí nǹkan kan lẹ ṣe wò pé ó dàbí pé kí n gbé tẹ́ǹtì mi kúrò ń bí kí n sọ di ministry. rárá o bẹ́ẹ̀ kọ́ nípa orí ọ̀fẹ́ ọlọ́run ó ti lò mí láti dá ìjọ tí ènìyàn bíi five hundred one thousand wà lẹ̀. ṣóun ló wá sọ fún yín pé kì í ṣe ohun tí mo nìyẹn àbẹ́yìn lẹ́kọ̀ọ́ sùn tẹ́ ohun tí bàbá sọ fún mi ni wípé kì í ṣe ohun tó wọ́n rán mi bàbá ìwò bàbá mi olùgbàlà mi jésù kristi àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi pẹ̀lú àwọn ìjọ tó ń ṣiṣẹ́ lọ́wọ́. torí ẹnìkan ti sọ rí ó lóun ò kú parọ́ mẹ́mìí mọ́ tóun bá ní mo gbóhùn bàbá mi bàbá mi oníṣòwò sọ pé mìí mọ́ àbí ṣòwò sọ pé jésù àwọn èèyàn á dẹ̀ máa gbọ̀n pé mo gbóhùn bàbá mi bàbá mi ní kí n sọ pé ó ní òun ò parọ́ mẹ́mìí mọ́ ṣé bàbá òun wọn mọ̀ bóyá bàbá òun bòun sọ̀rọ̀ láti ilé wọn pé kẹ́ tàn mọ́lẹ̀ sí. bàbá máa wà nú àpò bàbá sì máa wà nú ọkàn. Hmm, bàbá nínú àpò bàbá nú ọkàn. tìṣẹ́ wọn bá wa sọ̀rọ̀ àti torí wíwá. ṣé bàbá nú àpò àbí bàbá nú ọkàn ló wá bá yín sọ̀rọ̀. bàbá tó láyé àti ọ̀run ló bẹ̀ mí sọ̀rọ̀. òkè kí wàá ló sọ. ohun tí bàbá tó ní ayé àti ọ̀run sọ ni wípé máa kọ́ àwọn ènìyàn ní ọ̀rọ̀ mi kí wọ́n sì máa di ọmọ ẹ̀yìn bákan náà máa mú iná ìsọjí jó nínú àwọn ìjọ káàkiri. Hmm. kí ni ìrírí ìlàkọjá yín láti kékeré ẹ jẹ́ ká tiẹ̀ mọ̀rọ̀ nípa yín ká tó wá lọ sí ìgbàlà. Hmm. ògo ni fún ẹni tí ń gbani tí kì í gbẹbọ hmm. olùràpadà mi ọ̀wọ́n tí mi ò lè gbàgbé tí mi ò sì lè fi ṣeré ah, a bí mi ní ìdílé mùsùlùmí. Uh, ṣùgbọ́n nípa kí àwọn òbí máa mú kí ọmọ gbé ń bí gbé lọ́hùn-ún mo gbé lọ́dọ̀ àwọn tó jẹ́ abọ̀rìṣà pọ́nbélé tí wọ́n sì tún jẹ́ agbọ́mọlà. wọ́n jẹ́ abọ̀rìṣà pọ́nbélé. bẹ́ẹ̀ni. so kì í ṣàwọn ni dáàdi yín. àwọn kan ní wọn. torí bẹ́ẹ̀ ṣe sọ pé wọ́n bí yín nídìílé mùsùlùmí mo fẹ́ sọ pé ẹ̀sìn Islam tako ìbọ̀rìṣà pátápátá. bẹ́ẹ̀ni. pátápátá. bẹ́ẹ̀ni olóòtú. so nígbà tí ibi tẹ́ ẹ wá gbé lọ́dọ̀ ẹni tẹ́ ẹ gbé yẹn òrìṣà ni wọ́n ń bọ ń bẹ̀ irú òrìṣà wo ló ń bọ ń bẹ̀. wọ́n ń bọ òrìṣà ìlàlà bẹ́ẹ̀ wọ́n á sì máa da ifá. ṣé ó gbọ́dọ̀ jẹ́ pé bóyá bí àdúgbò ìjẹ̀bú òde àbí ẹsẹ̀ odò ó dà pé àwọn tí ayélálà tó tó farahàn ládùúgbò ọ̀dọ̀ wọn jù nìyẹn. àwòkù tí mò ń sọ yìí mo wà ní ìlú ẹ̀pẹ́. ẹgbẹ́ omi ni ẹgbẹ́ omi ni so wọ́n ń bọ ẹjọ́ ń bọ ayélálà bá mi àjọ ń bọ̀ ni. nínú ìjókòó ńgbà tẹ́ ẹ bá wò àwọn ibi tí ẹ ti rí pé èṣù ti lò yín tí jésù tún padà lò yín nígbà tẹ́ ẹ ń bu ayé lálẹ́ kí làwọn kan tí ó máa ń ṣẹlẹ̀ kí làwọn iṣẹ́ máa ń ran yín kí ni gbogbo àwọn ìrírí yín níbẹ̀ ká tó wá lọ síbẹ̀ ṣe fàyè yín fún jésù. ògo ni fún ọlọ́run. hallelujah. Ah, ìrírí mi pọ̀ but màá mẹ́nu bà díẹ̀. bẹ́ẹ̀ni mo kéré bí ọmọdé mi ò mọ nǹkan kan ṣùgbọ́n màá kàn rí wípé bàbá tí mò ń bá gbé ìgbà mìíràn wọ́n máa ń sábà rán mi níṣẹ́ yẹn ní bíi aago mẹ́ta òru hmm. kì í sì ń ṣojú bọ̀rọ̀ lèèyàn fi ń lọ o ó ti ní àwọn nǹkan tí wọ́n ń so mọ́ mi lára àti ìta àfẹ́ sínú afẹ́fẹ́ hmm. báńjọ̀nù ló gbé nǹkan tán ní lọ mú wá síbẹ̀ mi ò mọ̀ màá lọ màá lọ mú wá ìgbà mìíràn a máa jẹ́ bí wọ́n máa ń sìnkú sí ìgbà míì a sì máa jẹ́ bí inú ahéré. ṣé nǹkan tẹ ti fẹ́ yẹn ni ò ní jẹ́ kẹ́rù báyìí àbí. àtèyí tí mo fẹ́ àtèyí tí wọ́n so mọ́ mi. pé ó yẹ kẹ́rù báyìí. bàbá èṣù yìí dẹ́rù ba rẹ̀ àfi hmm. bẹ́ẹ̀ yẹn bá jẹ́ wọ̀. ok èṣù yìí dẹ́rù ba rẹ̀ àfi tí jésù àbá dẹ́rù bá àfi tí jésù bá dẹ́rùbà bẹ́sù hmm. bá máa dẹ́rùbà rẹ̀ á jẹ́ pé òun tọ̀hún ti jẹ́wọ̀. ó ti jẹ́wọ̀ ẹ nígbà tí pé tabaka ní one two three four àti tó bí ẹ̀ mélòó tí ẹ lọ gba nǹkan lọ́wọ́ àǹjọ̀nù fún bàbá tí ẹ wà lọ́dọ̀ ẹ̀. Ah, bá mi kò ló ń ka o. kò ló ń ka ẹ ṣùgbọ́n ṣé kò síjọ́ tí bóyá tí gbogbo ẹ̀ dàrú àbí tó bóyá bóyá tí wọ́n sá pé ṣe mọ̀ bóyá àbí tó jọjọ́ má lè gbàgbé tó jẹ́ àbí gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ náà ló mú yẹ̀sì Eh, ọ̀nà dàrú ńjọ́ kan tí gbogbo nǹkan yí dande. ẹ jẹ́ n gbọ́ kí ló ṣẹlẹ̀. wọ́n ti ṣe àwọn àjò tó yẹ kí wọ́n ṣe fún mi àti èyí tó yẹ kí wọ́n gbé sí mi lára bí wọ́n ti gbé tí mo sì ń lọ ní kété bí mo ṣe ń lọ ó kù bí òpó náà kan sí méjì kí n dé ibi tí wọ́n rán mi ǹjẹ́ bí mo ṣe ń débẹ̀ mo wá rí wípé nǹkan kan wà lọ́ọ̀kan ó ga ó funfun àjọ̀nú lélẹ́yìí àbí ẹ̀kọ́. bóyá ẹni tọ́ ni kẹ́ ẹ lọ gba nǹkan wá lọ́wọ́ ẹ̀ ó kọjá bẹ́ẹ̀. bọ̀ ẹ lajú ẹ rí. mo rí orí mi. kí wàá lẹ ṣe. ohun tí mo kàn rí ni wípé àbìlù kan bìlù mi bí afẹ́fẹ́ bí ìjì hmm. mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ ṣùgbọ́n mo láti mú eré láti bẹ̀ mo sá eré wọlé eré yẹn ni mo sá wọlé mi ò lè kanlẹ̀kùn mo jálẹ̀kùn wọlé ni. Hmm. Hmm látọ̀kọ̀ ẹ jẹ́ n prepare àwọn èèyàn sílẹ̀ kémi náà má lọ gbàgbé àti pé kí àwọn èèyàn náà lè get set. ó jàlá láwo àti ṣẹlẹ̀ mi tóbi àwọn ọmọ bàbá wa gbówólóyè Àjàní Abímbọ́lá tí wọ́n ti jẹ́ assistant commissioner of police ACP tẹ́lẹ̀ tí wọ́n kú ní July eighteen nineteen ninety six ìyẹn twenty five years ago wọ́n wò pé nírú àyájọ́ ọjọ́ tí bàbá àwọn kú àwọn fẹ́ dun àwọn opó nínú so opó márùn-ún a máa fún wọn ní five five thousand wọ́n á dẹ̀ pè bọ̀ opó ni kò pè èmi sọ fún ẹnjìnìà Fẹ́mi Àlàbí pé bò láṣẹ mọ opó Fẹ́mi Àlàbí ní ah, ẹni tó bá dẹ̀ lóhùn èso opó tó bá pè bí opó ó fẹ́ sọ rẹ̀ dopó náà nìyẹn so mo wá sọ pé a kò le tó bẹ́ẹ̀ yẹn so lórí five thousand so olúwa ràn wá lọ́wọ́ nígbà tó bá yá màá ṣe ojú òpó sílẹ̀ èèyàn márùn-ún ni wọ́n ní ká fún ní five five thousand tó bá dẹ̀ dago méjìlá lọ́la ẹ máa wá sí fresh fm ẹ béèrè ìyá aródeyọ̀ wọn a kò fún yín àwọn ọmọ ẹbí bàbá wa gbówólóyè àjàní abímbọ́lá assistant commissioner of police acp tí wọ́n kú ní eighteen july nineteen ninety six ìyẹn twenty five years ago àwọn lọ́la àwọn fẹ́ dun àwọn opó nínú láti rántí bàbá àwọn. a ti ṣe tán. àwọn èèyàn dẹ̀ ti ń pè wọlé ẹ̀ tiẹ̀ ní súra nígbà tó bá yá. ọlọ́run bẹ́ẹ̀ tó ṣe kókó. nígbà tí ìṣèpá àtijọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ bó o túmọ̀ sí opó kọ́lẹ̀ yín tẹ́ ń pè kí ìṣèpá àtijọ́ plan ẹ̀ tẹ́lẹ̀ àti ìjọ ríàsẹ̀ tẹ́lẹ̀ àti sọ̀rọ̀ tán ẹ ti ń pè. dáadé àmọ́ mi are you ready we are ready àti tẹ́tí. ṣé ṣàmọ̀pá máa ń wò ó fíìmù tí àwọn èèyàn bá ti rí àǹjọ̀nú bẹ́ẹ̀ tí wọ́n á bàjà ṣé iná wa bàjà ṣé ẹ dúró mọ́ lọ́rùn àbí kí wá ló ṣẹlẹ̀. ohun tó bá kọjá ipá ẹsẹ̀ èèyàn máa ń júbà woro ni. ẹ sá. ah bàbá mo ń láti sá mo ń láti sá àbí kí n wí pé mo ráàánú ọlọ́run gbà torí ọmọdé tí ò mọ nǹkan kan ni mí àkókò yìí bí mo ti wá wọnú ilé kò sí nǹkan kan tí wọ́n lè ṣe fún mi ju wípé wọ́n ní wọ́n ó ṣètùtù ọjọ́ méje inú epo ni mo gbọ́dọ̀ máa sùn sí fọ́jọ́ méjèèje. ẹ sùn lẹ̀. bẹ́ẹ̀ ni da epo sílẹ̀ epo pupa fún odidi ọjọ́ méje epo yìí náà wọ́n á máa kán sí mi lẹ́nu. ó wá bá wa sọ̀rọ̀ àti iṣẹ́ wá bá wa sọ̀rọ̀ àti torí wíwí àtẹ́tí àti iṣẹ́ tán. mo mọ̀ pé iṣẹ́ tẹ̀ ń ṣe pọ̀ iṣẹ́ wo lẹ máa ń ṣe pẹ̀lú bàbá ẹ̀ torí ìgbàlà yẹn gan la fẹ́ iṣẹ́ òun lẹ tún ṣe pẹ̀lú bàbá ẹ̀. màá máa bá bàbá gún ewé gún oríṣiríṣi nǹkan ọ̀pọ̀ ìgbà bẹ́yẹn táwọn àlejò bá ti wá èmi àmọ́ ewúrẹ́ wá á pa ẹ̀jẹ̀ ewúrẹ́ yẹn sínú igbá ẹ̀jẹ̀ yẹn ni àlejò ó fi wẹ̀ ṣùgbọ́n ewúrẹ́ yóò jẹ́ jíjẹ fún àwa gbàmí kí bàbá gan tó ṣe tán èmi ó ti ṣe ewúrẹ́ tán màá ti dín tí màá kàn máa signal fún bàbá pé bàbá náà fún mi náà signal ẹ lọ ṣe tiyín fún hmm. bàbá sì ti ní ẹ lọ ṣe tiyín àwọ̀ ó ṣe tiwa. ó lè jẹ́ ẹ̀jẹ̀ lásán ni wọ́n fẹ́ lò ẹ̀yin ọmọ awo ìyàwó awo ẹ̀yin lẹ́ máa jẹ gbogbo ẹran ah, abalajọ ìwé mọ́ ní ìbànújẹ́ àwọn tó ń sátọ ọlọ́run mìíràn yóò pọ̀ jọjọ. bàbá yóò pọ̀ hmm. ó pọ̀ o. tó ṣe kókó dáadé àpọ́n mi. Are you ready? We are ready. Àti tẹ́tí. Brothers and sisters, are you ready? We are ready. Àti tẹ́tí. Nítorí pé ìtọ́kọ ìtọ́kọ tó sọ nípa ìhà ah, ah, àwọn ìránṣẹ́. Mo fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe bá Jésù pàdé bọ̀ yàtọ̀ síyẹn kí ni ẹ tún máa ń ṣe fún bàbá. Eh, bàbá máa ń ràn mí láti lọ gba oògùn ewé egbò lọ́wọ́ àwọn babaláwo akẹgbẹ́ wọn ṣùgbọ́n gbogbo àwọn wọn èmi máa ń já sọ̀fẹ́ èmi ìdẹ̀rẹ̀ á mú adìẹ àti ọtí sinapu lọ. òkè kò sí pàdé ń bẹ̀ pé àkáǹtì oògùn pé èmi ṣẹ̀ṣẹ̀ discover ilé ṣe àpè discovery ni èmi ṣẹ̀ṣẹ̀ discover ilé ọ̀rẹ́ mi wá gbà ìwọ náà kí lo discover ṣé bí nǹkan tó ń pè lákàǹtì nìyẹn. ẹ eh, bá mi ó mọ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ń gbà mìíràn kò sí ẹ̀bùn ọ̀fẹ́ lọ́wọ́ sátani jésù nìkan ló lórí ọ̀fẹ́. kò sí ẹ̀bùn ọ̀fẹ́ lọ́wọ́ sátani. jésù nìkan ló lórí ọ̀fẹ́. ẹ bọ nípa ẹni tó fún ládìyẹ wọ́n ti mọ̀ pé òun ló máa sè báwọn ṣe ń sè nínú ilé hmm. lọ́dọ̀ àwọn hmm. wẹ́ẹ́ kọ́sítọ́mà kan náà wá ní ó mú adìyẹ wá. Ah, ẹnìkan náà ni ó sọ rí mẹ́yìn o hmm. èèkan náà ti tó fún kọ́sítọ́mà láti jẹ èyí tó kù ibi ó bá rí ó gbà lọ. àṣọ làwọn fẹ́ gbọ́ báwo wá ló ṣe rọrùn láti fi ayé yín fún Jésù báwo lẹ ṣe bá Kristi pàdé nínú ilé yẹn. bíbá Kristi mi pàdé nínú ilé yẹn àánú ni torí àwọn ẹni tí mò ń sọ yìí kò séyìí tó kàn wọ́n pẹ̀lú Jésù kódà gan láwọn àkókò yìí wọ́n ogun ni bọ́mọ kankan bá fàyè rẹ̀ fún Jésù. ṣé bí ẹ̀pẹ́ lẹ bẹ́ẹ̀ni. ṣé ò sáwọn chọọchì ni àbí àwọn ni wọn ti ẹ fẹ́. Eh, chọọchì wà ṣùgbọ́n ibi tí mò ń gbé mi ò sì lágbára bí ọmọdé láti gba ara mi hmm. àbí láti lọ dálé gbà ó wá ṣẹlẹ̀ lọ́jọ́ kan àwọn kan ń kó ìsọjí wá sí tòsí iléèwé kan tó súnmọ́ wa àwọn ìjọ ọlọ́run kan ni mo láti lọ darapọ̀ tán bá rán mi bẹ́ẹ̀ yẹn gbà mí màá máa kiri ọjà lọ màá gbé ọjà màá máa wo àwọn eléyìí ní pápá ìsọjí. E màmá fi wọ́n ṣe ẹ̀yẹ́ o pé ah, ilẹ̀ fàyè yín fún Jésù tí ó wá mẹ́kún lọ́wọ́ ni tí wọ́n mọ̀ sunkún ah, màá tún délé ròyìn pé ẹ wàá ráwọn ìdílé mẹ́kún. màá ráwọn kan tó ń sunkún. alábàátú máa fi wọ́n ṣe ẹ̀yẹ́ ṣùgbọ́n lọ́jọ́ tí agbanimọ̀gbẹ́bọ̀ ò náwó gan èmi náà mo sọ ọjà mo bá ń wò wọ́n bí wọ́n da omi sí mi lójú ni bí èmi ni mò ń sọkún ni mi ò mọ̀ mo ṣáà rí wípé wọ́n láwọn ló fẹ́ fàyè yín fún Jésù mo wá sún síwájú wọ́n gbàdúrà ọkùnrin kan wà níbẹ̀ tó jẹ́ tíṣà mi ní ilé ẹ̀kọ́ introtech ni máa ń kọ́ wa bàbá yẹn ó wá bó ṣe rí mi ó rí à broda Saheed ẹ ra sà àyà mi tún lágara pé ẹ máa wọ àwọn ará bíi ṣé bẹ́ẹ̀ náà wọ́n gọ̀ tó tíṣà mi ní ń pè mí ń bọ̀ dáì ìyẹn bá tún wò pé ó dàbẹ́ ni àwọn ará bíi máa tún simple ju ibi a ń bọ̀ lọ mo bá fara mọ́ wọn díẹ̀díẹ̀ tí n bá ti dé ilé ìwé ọkùnrin a máa fi ọ̀rọ̀ ọlọ́run yé mi ó tẹ̀ bùn mí ní bíbélì kan tí mo máa ń kà. bọ àwọn bàbá ò mọ̀ pé ẹ ti ń ṣe one one leg. Ah, wọn ò gbọ́dọ̀ mọ̀ o. ṣùgbọ́n tẹ́ ẹ bá délé ẹ gùn wé tó bá ran yín sáwọn àǹjọ̀nù ẹ lọ. Eh, ah, ibi tí mo sì ń gbé ni kódà bọ́n bá pẹran yín lála màá kó tèmi náà lọ léèwé. tí ẹ jẹ ẹ tún kó sápò. Ah, àpò mi máa ń rin bí ojúbọ ògún ni. àwa fẹ́ gbọ́ ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n ìyàwó rẹ̀ dé ti ṣe tán. ìyẹn mà tún síríọ̀sì o so jésù lápá kan òrìṣà lápá kan báwo wá ní ìrìn àjò yẹn báwo ló ṣe rí pẹ̀lú yín àti pẹ̀lú wọn. ìgbà tó tó àkókò kan tí mo ń láti pinnu pátápátá pé mi ò ṣe mọ́ mo wá rí i wípé bàbá náà nọ́tìsì mi oògùn hmm. tá a bá ṣe é lẹ̀ nínú kéwé má jẹ́ nínú kí bàbá máa wí pé àgbo yìí àgbo yìí ti ṣá ni tá ń tọwọ́ bọ̀ ṣáìdì bọ́ síbí èmi wọ́n lè lù mí gbò wá di pé bàbá wa ń rí wípé ó dàbí pé ara mi ni nǹkan tí ń ba àgbo jẹ́. tó ń ba oògùn jẹ́ pé nǹkan tó ń bọ oògùn jẹ́ wà lára yín. ara ara so abo ti ń lọ bá àwọn kiriyó ni mo ní rárá bá mi mi lọ́ọ̀dọ̀ àwọn kiriyó. so wọ́n mọ̀ wípé ẹni tó bá tẹ̀lé àwọn bó ṣe pè wọ́n kiriyó christian yẹn ẹni tó bá tẹ̀lé àwọn christian á ba oògùn jẹ́ máa ń wà lára rẹ̀. mọ̀mọ̀. Mm nígbà tí òkùnkùn bá lọ bá ìmọ́lẹ̀ òkùnkùn lójú àti tí ìmọ́lẹ̀ bá tún lọ bá òkùnkùn òkùnkùn lójú àti ó ní ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí òkùnkùn kankan tí ò lè borí rẹ̀. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. Daddy àmọ́ mi are you ready? we are ready àti tẹ́tí brothers and sisters, are you ready? We are all ready. At 30. Nítorí pé ìjọba ìtọ́kọ tó sọ nípa ìhà àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí. gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ ta tú rí gbà lọ́dọ̀ àwọn èèyàn. pásítọ̀ ṣe oyè wò sí oníwàásù látọ̀kùn ètò àdáwà. a ní wíìchìá kan nílẹ̀. ẹni tí mo sọ pé ó nílò wíìchìá tí ó tó jẹ́ pé kò lè dá nǹkan kan wíìchìá ti wà ńlẹ̀ kó wa gbé ẹni tá a jọ sọ̀rọ̀ ni o gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí ẹni tó pè mí láti challenge láti gbogbo ẹ̀ ẹni tó lòún fẹ́ wá bá mi tí a bá tún ti rí ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn èèyàn èyí tí ara ẹ̀ sixty seven thousand ni forty seven thousand ni èyí tí ò ní pọtí fún tó jẹ́ pàrọ̀ nílẹ̀ fi move tá a bá rí ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn èèyàn màá pè yín mo ní nọ́mbà gbogbo yín lọ́wọ́ ẹ má pè mí bóyá tá a ti jọ sọ̀rọ̀ lórí ìyẹn àti yẹn sixty seven thousand ó wà ní ilẹ̀ tàbá wá rí ẹni tí ọlọ́run mínísítà sí bí mo ṣe sọ wíṣẹ́ oríṣi méjì yẹn ló wà bọ́ ó dàbí pé gbogbo àwọn tí a jọ sọ̀rọ̀ wọ́n lọ sí bíi mẹ́rin àbí márùn èyí tí ò lo pọtí yẹn ó wà òkè fún wọn so ẹ ṣáà ra send message sórí nọ́mbà mi zero eight zero three three two six eight eight four six zero eight zero thirty three twenty six eighty eight forty six àánú làwa náà rí gbà o kì í ṣe pé bóyá adájú àwọn èèyàn yìí lọ kì í dẹ̀ ṣe pa sin ọlọ́run jù wọ́n lọ so ara àwọn ibi tí èèyàn ti lè sin ọlọ́run nìyẹn ẹ jẹ́ ká ṣí ojú òpó sílẹ̀ fún àwọn márùn-ún òpó márùn-ún tí àwọn ọmọ bàbá gbowolóyè àjàní abímbọ́lá assistant commissioner of police acp tí wọ́n ní ká bá wọn fún òpó márùn-ún ní five five thousand ẹ jẹ́ ká ṣí ojú òpó sílẹ̀ zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine fún àwọn tó wà lókè òkun plus two three four eight zero nine two two two one zero five nine. hello. ọ̀pọ̀ ni. ọ̀pọ̀ ni. ẹ kò sọ orúkọ yín hello ẹ farabalẹ̀ ẹ ti wọlé kí lẹ oníkẹ́pọ̀ ọlábọ̀dé. oníkẹ́pọ̀ ọlábọ̀dé ìbùkúnrájí ṣàtiwá òkè pẹ̀lú wọn ọ̀yà ẹ̀já mú ẹnì kejì. hello hello. hello ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀ tí ò gbé jì. ẹ kọ́lẹ́ sà. yes ma. yes sà. kí lorúkọ yín ṣópó ni. ìyá mi láti ṣe. ṣópó ni ìyàpò yẹn fún mi. òpó nìyẹn kí lorúkọ yín. Aminatu Sule. Aminatu Sule. Aminatu Sule ẹ má sọ bí ẹ ti wá Aminatu Sule so ẹ jẹ́ ká mú ìkẹta. hello. hello. yes ma. Lawrence Ayọ̀délé ni sà. òpó nìyẹn. bẹ́ẹ̀ ni. Florence Ayọ̀délé Ayọ̀délé Florence Ayọ̀délé ẹni sùúrù o Florence Ayọ̀délé ṣe ti mu ó yá ẹja tún mú ẹlẹ́nkẹrin àbí. hello. hello sir mú ìbátú. ẹ yí o tẹ fi ń gbọ́ wá sílẹ̀ ti wọlé mú ìbátú gbọ́lágadé. bẹ́ẹ̀ni. opó ni yín. bẹ́ẹ̀ni sà àti mu ẹjẹ́ àwa mẹ́yọ kan tó kù báyìí. hello. hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́ mà. ọládìpọ̀ taibat. ọládìpọ̀ taibat opó ni. bẹ́ẹ̀ ni sà. ok so ṣé ẹ ti mu so tó bá di láago méjìlá lọ́la ẹ béèrè ìyá aródeyọ̀ torí ẹ lè rí oníwàásù ní ọ́fíìsì ẹ béèrè ìyá aródeyọ̀ orúkọ yín àti fóònù nọ́mbà yín ó ti wà ní ọwọ́ ìyá aródeyọ̀. àti tẹ́tí. Brothers and sisters, are you ready? We are all ready. Àti tẹ́tí. Nítorí pé ètò kan ètò kan tó sọ nípa ìhàn àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti lọ sí mi. Pẹ̀lú àwọn ìyíjó tó ń ṣiṣẹ́ lọ́wọ́. Pásítọ̀ ṣe oyè wò sí oníwàásù látọ̀kùn ètò àwọn èèyàn ń kí oníwàásù pásítọ̀ ṣe oyèwùsì wọ́n ń kí mi kú àsẹ̀yìndè ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi ìyá ṣeun náà ni ọlọ́run gbà wọ́n sókè wọ́n kọ̀ lọ láti yàrá kan sínú ìyàrá kan náà ni mo dẹ̀ mọ̀ yí pé a ó tún padà ríra ohun tó jẹ́ ayọ̀ mi nìyẹn so ẹ kí mi kú oríire pé mo ti ní ẹnìkan níjọba ọ̀run tí mò ń lọ bá ẹ kí mi kú oríire pé mo gbẹ̀yìn arúgbó mi so èmi náà dẹ̀ tún gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ọjọ́ ayọ̀ ọjọ́ ẹ̀yẹ làwọn arúgbó wa máa lọ ṣùgbọ́n ó yí kàn mí nìyẹn yóò yí kẹ́yìn náà lọ́jọ́ kan yorùbá ní ikú tó ń pa ojúbà ẹni òwe ńlá ló ń pa èmi náà á tún yí kàn mí ṣé bí ó yí kàn mí ìyá kú ìwọ náà kú lọ́jọ́ kan ibo ló ti fẹ́ lo ayérayé ní ọjọ́ sunday tó kọjá ìyá ṣeun victoria abiodun oyewusi wọn àmọ́ páwọn ò ní sí àràǹní sunday yìí ǹjẹ́ o mọ̀ pé ohun tó lè ṣẹlẹ̀ níṣẹ́jú kan sísìn ìwọ náà ò mọ̀ mo gbàdúrà lórúkọ jésù ẹ̀mí gígùn àtàlàfíà olúwa fi fún wa o bọ̀ má gbàgbé má gbàgbé bàbá àpọ́stù joseph àwọn babaọlá wọn mọ báíbù àwọn náà mọ èmi kì yóò kí kúkú kan tó fi kú ní èjọ fifty five bàbá mósè orímọládé fifty four and fifty five lọ lọ ìwọ náà lọ lọ́jọ́ kan bọ̀ ibo ló fẹ́ lajú sí. Si irú ńgbà táwọn èèyàn bá ń lọ báyìí òwe ló ń pa fún wa wípé yóò kàn wá lọ́jọ́ kan o mo wá gbogbo ìdílé náà káàkiri gbogbo àgbáyé tẹnikẹ́ni ò kú rí mo wá rí i pé kò sí ìdílé tí èèyàn tí kì í ti kú. ẹ ń jẹ́ kí bàbá fi nọ́mbà wọn sílẹ̀ mo ti sọ ọmọ ló ká má lè parí ẹ̀ ní ọ̀sẹ̀ yìí nọ́mbà wo ni àwọn èèyàn lè fẹ́ béèrè béèrè pẹ̀lú lọ́wọ́ yín wọ́n lè fẹ́ kẹ́ gbàdúrà pẹ̀lú àwọn Pastor Joel Adesina ẹ má bínú lọ́sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú mo sì láwọn nǹkan tí mo fẹ́ yọ níbẹ̀ kí ni fóònù nọ́mbà yín. ẹ ṣeun sá zero seven zero. zero seven zero. five seven. five seven. eight seven. eight seven. eight two. eight two. zero three. zero three lẹ́ǹkan sí i zero seven zero. zero seven zero. five seven. five seven. eight seven. eight seven. eight two. eight two. zero three. zero three ẹ jẹ́ handover lé bàbá mi pf wa gbogbo ẹ̀ tẹ́ fẹ́ support nípa ti wheelchair tá a fi ń ran àwọn èèyàn lọ́wọ́ ẹ ṣá send message Number nọ́mbà mi zero eight zero thirty three twenty six eighty eight forty six God bless you center níbẹ̀ ní orí èṣù ti ń fọ́ Christ survivor. miracle center níbẹ̀ ní àṣírí èṣù ti ń tú. kàwé lórogún tirẹ̀ òwò rẹ ti dojúrú ó abẹ́ gbogbo ọ̀nà tí ó gbà kò sọ̀nà báyọ ìwọ sá tẹ̀lé mi wá sọ́dọ̀ Jésù tẹ̀lé mi ká lọ sí Miracle Church. Fresh Revival Miracle Center. Dandy. wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa etí gbọ́ látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ máa bá wa kálọ. ní orúkọ jésù kristi ti nazareti. in the name of jesus christ of nazareth. ilékilé àti ìdílé kọ̀ọ̀kan tí wọ́n ti gbé ń gbọ́ ọlọ́run lónìí. wherever and every household that is listening to this message of God today. kí ìbùkún olúwa kó farahàn dùn nínú ilé bẹ́ẹ̀. let the blessing of the Lord show in this household. báyìí ní ẹnì kọ̀ọ̀kan wọn pàdé lónìí ní orúkọ Jésù. meet every need of my listeners today in Jesus' name. ní ìkẹyìn kí olúkúlùkù kó bẹ̀rẹ̀ sí fi ògo àti ọpẹ́ fún Ọlọ́run. And at the end, let everyone give praises and thanksgiving to God Almighty. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Ní orúkọ Jésù ni a gbàdúrà. In Jesus Christ's name we pray. Àmín. Amen. Lónìí mò ń bá yín sọ̀rọ̀ lórí arákùnrin kan tí Jésù Olúwa bá pàdé. Today I speak to you about a man that Jesus Christ our Lord met. Gbogbo ẹnikẹ́ni tí Jésù Olúwa bá bá pàdé whosoever Jesus encounters. irú ẹni bẹ́ẹ̀ ìtàn ayé rẹ̀ ó máa ń yí padà sí rere ni. such a person his life history will change for better. kò sí ẹnikẹ́ni tí Jésù Olúwa rí tí ìtàn ayé rẹ̀ tí ó rí bákan náà. there is no one Jesus has ever come across or encountered that his life history remained the same. ẹ jẹ́ ká wo ìwé Máàkù orí karùn-ún. let us look into the Gospel of Mark chapter five. bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ẹsẹ̀ ìkíní. starting from verse one. wọ́n sì wá sí apá kejì òkun ní ilẹ̀ àwọn ará gádàrà nígbà tí ó sì tinú ọkọ̀ jáde lójú kan náà ọkùnrin kan tí ó lé ẹ̀mí àìmọ́ pàdé rẹ̀ ó ń ti bojì jáde wá. Mark chapter five from verse one. And they came over unto the other side of the sea into the country of the Gadarenes. And when he was come out of the sea, immediately there met him out of the tombs a man with with an unclean spirit. ẹni tí ó ní ibùgbé rẹ̀ nínú ibojì kò sì sí ẹni tí ó lè dé kò sí kì í ṣe ẹ̀wọ̀n. who had his dwelling among the tombs and no man could bind him no not with chains ní ẹsẹ̀ kẹrin nítorí pé nígbà púpọ̀ la ti fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àti ẹ̀wọ̀n dè òun a sì dá ẹ̀wọ̀n náà méjì a sì dá ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wẹ́wẹ́ bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí ó lé agbára láti ṣèrọ̀. verse four because that he had been often bound with fetters and chains and the chains had been plucked asunder by him and the fetters broken in pieces neither could any man sustain him. àti nígbà gbogbo lé ọ̀sán àti lé òru ó wà lórí òkè àti nínú ibojì a máa kígbe a sì máa fi òkúta para rẹ̀ lára. and always night and day he was in the mountains and in the tombs crying and cutting himself with stones. ṣùgbọ́n nígbà tí ó rí jésù ní òkèrè ó sáré wá ó sì forí balẹ̀ fún un. but when he saw Jesus afar off he ran and worshipped him. ó sì ń kígbe ní ohùn rara wípé kí ni ṣe tèmi tirẹ̀ jésù ìwọ ọmọ ọlọ́run ọ̀gá ògo mo fi ọlọ́run bẹ̀ ọ́ kí ìwọ kó ṣe dá mi lóró. and cried with a loud voice and said what have I to do with thee Jesus thou son of the most high I adjure thee by God that thou torment me not. nítorí tí ó wí fún pé. jáde kúrò lára ọkùnrin náà ìwọ ẹ̀mí àìmọ́. for he said unto him come out of the man thou unclean spirit. ó sì bíi pé orúkọ rẹ̀ ó sì dáhùn wípé lígíọ́nì ni orúkọ mi nítorí àwa pọ̀. and he asked him what is thy name and he answered saying my name is Legion for we are many. ó sì bẹ́ẹ̀ gidigidi pé kí ó má ṣe rán wọn jáde kúrò ní ilẹ̀ náà. and he besought him much that he would not send them away out of the country. agbo ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ kan sì wà níbẹ̀ tí ń jẹ lẹ́bàá òkè. now there was there near unto the mountains a great herd of swine feeding. verse twelve gbogbo àwọn ẹ̀mí èṣù bẹ̀ wípé rán wa lọ sínú àwọn ẹlẹ́dẹ̀ kí àwa kí ó lè wọ inú wọn lọ. and all the devils besought him saying send us into the swine that we may enter into them. lọ́gán jésù sì jọ̀wọ́ wọn àwọn ẹ̀mí àìmọ́ á sì jáde wọ́n sì wọ inú àwọn ẹlẹ́dẹ̀ lọ agbo ẹlẹ́dẹ̀ sì túká pẹ́ wọ́n sì súré gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sínú òkun wọ́n sì tó ìwọ̀n ẹgbàá wọ́n sì kú sínú òkun. and forthwith Jesus gave them leave and the unclean spirits went out and entered into the swine, and they had run violently down a steep place into the sea. They were about two thousand and were choked in the sea. Àwọn tí ń bọ́ wọ́n sì sá, wọ́n sì lọ ròyìn ní ìlú náà àti ní ilẹ̀ náà, wọ́n sì jáde lọ láti wo ohun náà tí ó ṣe. And they that fed the swine fled and told it in the city and in the country, and they went out to see what it was that was done. Wọ́n sì wá sọ́dọ̀ Jésù, wọ́n sì rí ẹni tí ó ti ní ẹ̀mí èṣù èṣù tí ó sì ní lẹ́jíọ́nì náà ó jókòó ó sì wọṣọ iye rẹ̀ sì bọ̀ sí ipò ẹ̀rù sì bà wọ́n. and they came to Jesus and see him that was possessed with the devil and had the legion sitting and clothed and in his right mind and they were afraid. bí tí a kà yìí. where we have just read. ohun tí mo fẹ́ kí a kíyèsí nínú ibi tí a kà yìí ni pé what I want us to take note of the passage we've just read. Kò sí àìní kan tí ó kọjá agbára Ọlọ́run tí Jésù Olúwa tí kò lè bá pàdé. There is no lack that is beyond the power of Jesus that Jesus cannot meet. Agbára rẹ̀ jẹ́ èyí tí kò ní ààlà. His power has no limit. Kí ni àìní rẹ tí òun fẹ́ kí Jésù bá pàdé? what is that your need that you want Jesus to meet. nígbà tí Jésù bá ọkùnrin ará Gádàrà pàdé. when Jesus encountered the man of the gathering, ẹni tí èṣù dè. he that had been bound of the devil. ẹni tí wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dè. he that had been bound with chains. ṣùgbọ́n agbára tí ń bẹ nínú Jésù nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó já ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ rẹ̀ sí wẹ́wẹ́. and the power in Jesus by word broke into pieces the chains and fetters in the hand of the man. ẹni tí ó ń rìn kiri tí kì í jókòó sí ojú kan ó di ẹni tí ó jókòó iye rẹ̀ bọ̀ sípò ó wọṣọ bí ó ṣe yẹ kí èèyàn ṣe máa wọ̀ ọ́ ìyẹn ló mú kí ẹ̀rù bà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pé a àṣé ọkùnrin tí gbogbo àwọn èèyàn mọ̀ nílùú yìí ìyípadà rere lè dé bá ayé rẹ̀. A man that was roaming about and was restless moving from one place to the other was seen sitting down quietly by the side of Jesus. This made the people that knew him to be surprised that this is a a man that has come to his right mind and everyone were surprised. èyí fi hàn pé kò sí ìdè kan tí ó ṣòro fún Jésù láti já sí wẹ́wẹ́. This means that there is no problem or chain that is too difficult for Jesus to break into pieces. kò sì sí ẹ̀mí àìmọ́ kan Jésù kò ká láti lé jáde. And there is no unclean spirit that the power of Jesus is not able to comprehend and send out. kò sí ẹ̀ṣẹ̀ kan tí ó tóbi jù fún Jésù láti ṣẹ́gun rẹ̀. There is no sin that is too great for Jesus not to overcome. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. kò sí àìsàn kan tí kò lè wòsàn. there is no sickness Jesus cannot heal. lónìí today Jésù yóò já ìdè tó wà ní ayé rẹ sí wẹ́wẹ́. Jesus will break the chains of problems in your life into pieces. Báyìí jẹ́ ìdè Is it the chain of barrenness? Báyìí jẹ́ ìdè àìsàn. Is it chain of sickness or disease? Báyìí jẹ́ ìdè gbèsè. Is it chain of indebtedness? ìbáyìí jẹ́ ìdè àlákàlà. or is it chain of nightmare. kò sí àìsàn kan tí ó lè dúró níwájú Jésù. there is no sickness that can withstand or stand before Jesus. kò sí àìsàn kan tí kò lè wòsàn. and there is no sickness or disease that Jesus cannot heal. yóò wò ọ́ sàn. he will heal you. yóò sì mú ọ lára dá. and he will make you whole. bí ìwọ bá gbà if you believe him. Exodus twenty-three twenty-five the book of Exodus chapter twenty-three verse twenty-five. kò sí àìní kan tí kò lè bá pàdé. there is no lack that he cannot meet. bí ó bá lè bá wèrè ará gádàrà pàdé tí ó sì gba ìwòsàn. if he can encounter that lunatic of Gadarene and the lunatic receive healing. bó bá lè bá wèrè ará gádàrà pàdé tó sì gba ìtúsílẹ̀ àti ìwòsàn kúrò nínú gbogbo ogun tí èṣù fi ń jà. if he can encounter that madman from Gadarene and he healed him totally. ó lè ṣe bẹ́ẹ̀ fún ọ pẹ̀lú he can do likewise unto you. ní ti ìpèsè. concerning provision. òun ni olùpèsè. he is the provider. yóò bá ìní ayé rẹ pàdé. he will meet the need of your life. yóò pèsè fún ọ. he will provide for you. nípa agbára rẹ̀. by his power. bí ìwọ bá lè gbàgbọ́. that is if you believe him. ọ̀rọ̀ Ọlọ́run wípé. the word of God says. ké pè call upon me. èmi yóò sì dá ọ lóhùn. and I will answer you. èmi yóò sì fi ohun ńlá àti alágbára hàn. and I will show you great and mighty things. tí ìwọ kò mọ̀. that you know not. jẹ́ kí a gbàdúrà. let us pray. bàbá wa àti Ọlọ́run ọlọ́run wa jésù nínú ìrìn àjò ìrere tí bàbá gbélé e lọ́wọ́. Jesus in his journey that God has committed into his life. níbẹ̀ ló ti bá ọkùnrin wèrè ará Gádàrà pàdé. There Jesus encounter a lunatic from Gadarene. ìtàn ayé rẹ̀ sì yí padà sí rere. And his life history changed for better. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ibikíbi tí ìwọ bá wà lọ́wọ́lọ́wọ́ báyìí. so exactly wherever you might be right now. Jésù ń bá ọ pàdé lọ́wọ́lọ́wọ́. Jesus is meeting you right now. ìtàn ìyanu tìfẹ́ yóò ṣẹlẹ̀ nú ayé rẹ. and a change of miracle of love will happen in your life. ìyípadà ológo yóò sì jẹ́ ìpín rẹ. and a glorious change shall be your portion ògo ní fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. mo gbàdúrà fún ilé-iṣẹ́ fresh fm one oh five dot nine. i pray for this station fresh fm one oh